Diarake, president side there, Mama Kakufado pe, ewo mi na abo. Right now, I'm a chief substantial assemblyman in the area. Diarake Onyanogba Ogota na mobwe, $10,844. Di biare lewe, yemi ani shamo magiraga Ogota me, ame maye ame kwa atubo Five hundred Ghana City. Right now, this will coming to change. Rules and regulations is coming to happen. Diarake Owe Pode Chanoshan, you pay thousand Ghana City. I don't play kɛ gif stasis kɛ eba mi one million dollars ni nkɛ je apa ahyɛ akutu ɛbi kam ne gedo iya ta twist iya fɛ big man ti bɛ abɔlo kɛ ibrahim kɛ ɛmiri Popo, kɛ Yaro, kɛ yarom kɛ ɛsaid ma afɛ big man ɛ twist ɛwɔ bi ni wa ɛba na yɛ twist maa yɛ ba to ko bɛ two hundred forty thousand dollars ni ma nu don teriyan kɛ ɛni se berlin mesue kɛnibira pɔpi ni asawo yɛ dumo ko you live to see ewo mini kra na yo na wo assembly man ana onyo onye davi e ke aga ochokwe ni gbelo abele e, afla wo boda na o ya kele na ke wa e fi azeto tonku me da